بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والأمرة لله وإن أشرتم فما ومن الهدي ولا تحفوا ولا تحلقوا ولا تحلقوا ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من طعام أو صدقة أو نسك فإذا أمنتم فما استمتع بالعمرة إلى الحج فما استمتع من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم إذا رجعتم إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله ولو أن الله شديد العقاب أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أمري وأشرك به أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سورة يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحسنتم فما استيسر من الحج ولا تهلكوا رؤوسكم حتى يبلغ الهدي الله فمن كان منكم مريضا أو به ألم لرأسه فبرية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فما استقما تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهج فمن لم يجد فصيام ثلاثة أيام وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لا ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام حاضر المسجد الحرام نعم ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب Adá ọpẹ́ púpọ̀ الله، Ọlọ́run. A fi ọpẹ́ fún Ọlọ́run. Ẹnú kí ẹ̀sùn dẹ̀lò mí ìgbà kò lè dúpẹ́ alhamdulillahi rabbil alamin láàrin Ramadan 1446 sí 1447 àìmọye nǹkan ńláńlá ló ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè àgbáyé kúlà ya omi ó wà fi ṣáà kúlà ya omi ó wà fi ṣáà báwa ṣe ń sùn tó bá rẹ̀ kèèrè ọlọ́run débi gbé yóò àbí yóò sùn ìwọ́ lẹ́ ọlọ́run bá ń lọ ara aṣẹ́ tọ́lọ́run bá ń bá lọ ara ni pé wà abẹ́háká wà àbíká àwọn kan máa rẹ́rìn inú wọn máa dùn àwọn tó sì máa sunkún ara afẹ́tọ́lọ̀ ọba ṣe yẹ abẹ́lọ́ ọlọ́run máa pa wá lẹ́rìn mọ́jà máa sunkún a máa ṣe ládùúrà ní o ṣùgbọ́n kò lè bàtà 100% wà láì a máa sunkún jọ mi ṣùgbọ́n àtò máa bẹ́lọ́ pé èyí tó bá tún mẹ́kún wá ọlọ́run mọ́ wà dúró mọ́jà dídákúdà ara aṣẹ́ tó lọ́wọ́ bá ń ṣe ahaya wa àmọ́ta dojúmọ́ àwọn èèyàn ń bímọ àwọn èèyàn sì ń kú ẹnu ọ̀gbà tí rọmọdán bẹ̀rẹ̀ mo ti rí nínú ọmọ ìyá mi tó máa ń wá ní kò sáàrin oṣù kan tí ò bí bèjì ń ibẹ̀ mo ti ṣe tọ́ọ̀rù lánàá ìbejì ìkan ọkùnrin ìkan obìnrin bó ṣe rẹ̀ lè tó lánàá látọ̀jọ́ lọ sí ọmí àjò mọ́ ya ń bọ̀ bàbá àbejì àpò èwọ ọmọ a ṣe tọ́ọ̀rù amọ̀ nǹkan tútù ajẹ́dà bínú àtúnjẹ gbogbo ń tàà lè jẹ ajẹ́rẹ́ sí àtúnjẹ já òun rẹ̀rìn bẹ́ẹ̀ la tún worí Facebook ọmọ ẹ̀yà wa kan tó jó lólùfẹ́ wa òun sọ òbí ẹ̀nà èyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ bá lọ sọ pé abẹ́ lọ kí ọdá tó sí ọ́nà ìwọ́ wà àkọ́mẹ́ntì ara abẹ́ tó lọ ń ṣe nù àwọn èèyàn kan ma wálé ayé àwọn kan ó sì máa kú ọlọ́run abẹ́ ọ apéjú 1446 ìkankan ọ̀yọ́ kúnnà wa ẹjá sọ pé alhamdulillahi rabbil alamin ṣùgbọ́n dẹ̀ ń sọ fún ọ a ma dúpẹ́ náà ni àtúnyọ àtún rẹ̀ ń tó tún kú náà náà wa a rí àwọn olùkọ́ wa tí ò sí láyé mà kí wọ́n bá gbàgbé wà láì mẹ́ ọgbàgbé Laarin last year sọ́dún yìí a rí inú olùkọ́ wa tó jẹ́ pé wọ́n kọ́ last year ṣùgbọ́n ninu àánú ọlọ́run wà láìwọ̀n sí láyé mọ́ A sọ pe stars in university tẹ̀sílẹ̀ ọdún tí ń bọ̀ alólùkọ́ ẹyọ very hardworking staff ṣùgbọ́n gbọ́ ọlọ́run gbé dé àtúnjọ holiday coaching káàfí múra 2025-26 academic calendar. Ibi àti wá múra yẹn pé a wọlé, àjọ múra bá wọlé, àfáà ní jọ wọlé, wọn àdẹ̀sẹ́ lọ. Ara ń tà àfáà wá ṣe tọ́ dáa, wọ́n fi fẹ́ ní ọlọ́run. Gbogbo àwọn tán jẹ ní nǹkan, àfáà kọ́lẹ̀. Wọ́n wá fi hàn mí báyìí. pé wọ́n láwọn jẹ́ ní báyìí níye báyìí ẹni báyìí níye báyìí eléyìí wọ́n eléyìí kò ń bẹ ọlọ́run bá ọmọ ìyá wa lọ. láàrin láàzì à àtúrínú òbí wa náà bí òbí láyé wọ́n bí tán ọlọ́run lásìkò tó máa wúwà fi ṣáàn sórí gbogbo bá ń sọ fún ọ̀yí kìí ṣe kọ́ ọmọ ẹ̀fẹ́ yí bí kan ṣe ń fẹ́ yí lẹ́yìn kò ronú wàláhì èmi náà ṣe tẹ̀síìrì ṣé máa parí tẹ̀síìrì 47 wàláhì ní ìmọ̀ láàrin Ramadan last year sọ́dún yìí ọlọ́run la èmi náà nínú ikú méjì ikú tí mo wò lọ́ọ̀kan báyìí ọlọ́wà ní rashidi ọjọ́ ọkú rẹ̀ ètò wàláì áfídẹ́ǹtì méjì sórí gbogbo tó ju wá ń rí bá bá ń ṣe dáwà kò ṣe é máa sọ ààyè sọ mí ìfáwọn ìyàwó wa kọ́wọ́n ní ẹgbẹ́gbà lẹ́tọ̀ àfà mú mọ́ mọ́ ìyá mi ọ̀gbà lẹ́tọ̀ inú Ìbàdàn

ìkan bẹ̀ i sustained injury abẹ́rẹ́ mẹ́rin iná dàbò mi níjẹ́ mo ti délé ayé mi ìgbárú ẹ̀rí náà bá ti kú ọmọ lọ wọ́n lè ní ẹ̀yà òbáàbà mojì ẹ̀yìn lẹ́wọ̀n ti o àwọn náà tẹ̀ èmi kúrò so ọ̀rọ̀ wa lọ́dọ̀ ọlọ́run àwa ń bẹ láyé ọlọ́jà máa àwọn tó ti kú ọlọ́run jẹ́ kí wọ́n máa wà dáadáa sáré fún ọwá rí bá wà láyé yìí ẹ̀kọ́ kan rí ni pé líyẹ̀bù lúwà kún áyù kún áhásánù àmàlá sórí tó ni ọ̀gbẹ́nù àmọ́ ni pé jẹ́ àkún kéèké kí lọ́kọ̀ ọlọ́run gba pé èèyàn kú ń kéèké a mọ̀ ṣàdúrà ni a ń bẹ ọlọ́mọdé gbogbo yín ó kú ń kéèké ọmọdé àwọn òbí yín ó ṣe wàhálà lásán béèyàn bá tó kú náà òbí rẹ̀ ò ṣe wàhálà lásán tó bá kú mùsùlùmí tó bá dijọ́ gbèdè àdíìsì tó ń bẹ òbí rẹ̀ tó máa rí dùnú lára rẹ̀ àwọn òbí tí wá ti kú ní tí wọ́n wá ṣe wàhálà lásán wọ́n ṣe wàhálà lásán ọlọ́run kẹlẹ́ mi wọ́n gbòde bí bá lọ máa gbé ráìsì fún wọn á máa gbé wà fún wọn tó dádì mi wà wà láyé ní ìsìn wà lẹ́yìn wà nígbè nǹkan àwẹ̀ tó nítumọ̀ fún wọn ṣùgbọ́n wọn ò sí láyé màmá mi ò sí láyé wọn ò kú sófò bí mo ṣe ń ṣe wá sí wọ́n máa fún wọn kírẹ́dìtì náà sáré ìwọ tó wá wà láyé kí lọ́kàn mo rí nínú àwọn ọmọ kan nínú akẹ́kọ̀ọ́ wa kan ààrẹ ijọ́ mẹ́ta àkọ́kọ́ ó ti parí fúra nìkan

wáàtí mẹ́ta mo ṣe lánàá Sunday èyí tó kéré jù mẹ́ ó ní over two hours wà mẹ́ wà lọ́rùn sọ́ọ̀lú two hours bí mo ṣe mara mi tí n bá jókòó two hours èyí kàlára máa ka jíjù kùrà ní mẹ́rin tí ṣe é sùn mẹ́jọ ìmọ̀tọ̀ fáàrin ọ̀dọ́ àti àkàtì àwọn èèyàn bèèrè tó ní gbogbo eléyìí àwa náà mọ̀ gbalada tó ti bí àwa náà tó ń tìlà ìwọ tó wà nírú àwọn nǹkan bí ìfò ń ṣe lẹ́yìn kọ́ kàwé rẹ̀ ọ̀ wá kàkùrà nìkan fẹ́ kàfọ́ lórí ìmáàmù zuri ìmáàmù malik àtàwọn míì nínú àwọn salaf àwọn ẹni retá ti lọ tán sórí ire ọlọ́jáwá náà sórí ire wọ́n pọ̀ kèésì àwọn méjì yẹn nìkan àwọn méjì yẹn mọ́ra tí ń sìn ìtí wọ́n máa ń sọ ni pé ìdájá àrọ̀mọ̀bọ́ọ̀ fa ma huwa litilawa wa ìtọ̀ámù tọ̀ámì wọ́n ní tí àwẹ̀ bá ti dé nǹkan méjì lọ́ka àwọn ká máa fólòsì lóúnjẹ ká máa fóta ní lóúnjẹ olòsì àbẹ́ tó ní bùkátà sóúnjẹ kìí sólòsì nìkan ẹlòmí èé sólòsì ṣùgbọ́n tẹ́ ẹ bá fún lóúnjẹ wà láìní ọ̀rọ̀ òdòdó ọ̀pọ̀ ní àwọn tọ́lọ́mọ́ ṣe umra ní mọ́ta irú ní rọmọbọ́n báyìí fún ọba wà ń káàbà oúnjẹ ọ̀fẹ́ lọ́ọ̀jẹ́ oúnjẹ kí mọ́ oúnjẹ ni wọ́n wájú rẹ̀ ìwọ lọ́ọ̀kẹ̀wò pé èwo lọ́tẹ́mi lọ́rùn ọ̀tọ̀ ní tó mú èyí tó mú nǹkan gbóná àwọn àfáì ní pé táwẹ̀ bá ti dé ní táwọn máa ń ṣe kán máa ka kùránì ilé òṣèré máa mú ṣàfi ó máa ń ka kùránì 60 nínú àwọ̀ àwọn first class kùránì àfáà wa Muhammad bin Ismail al-Bukhari àwọn máa ń ka kùránì 40 kùránì kan lójúmọ́ lọ́sàn-án tàǹsáàtì 30 lóru kùránì kan láàrin ìjọ mẹ́ta ni wọ́n fi ṣe tààjù ọjẹ́ mẹ́wàá ten plus thirty ọjẹ́ forty gbogbo àwọn àfáà tí wọ́n ń sọ yìí tí wọ́n bá pín ìmọ̀ wọn sí bíi one million bọ́yá ni tèmi kó ẹyọ kan bẹ̀ àwọn àfáà kan nímọ̀ fọ́ lórí wọ́n bẹ̀rù ọlọ́run tó pọ̀ jù àfáwa ànímọ̀ àbẹ̀rù ọlọ́run tó nǹkan ìbádá wa tún ní problem

nínú àwọn salaf tọlọ afáwa Hamad bọ́nà àbí Sulaiman àwọn ọlọ́mbò wọn láṣìírí díẹ̀ ara ń táwọn máa ṣe nínú ààwẹ̀ tó bá ti di alẹ́ ẹjọ́ ojúmọ́ èèyàn 500 ọlọ́mọ̀rọ̀ ìgbẹ̀rọ ìmì náà bí ọ̀rọ̀ ṣídáṣì ló pọ̀ fún mi ní ọ̀rọ̀ halali kémi náà máa fún èèyàn bí 1000 ní tọ́ọ̀dù kí n ààrẹ ìjì pé ẹ máa bá fún yàn máa wò mí 100 ní fọ́ọ̀b nílọrin ìlú mi kejì ní lẹ́yìn ìbàdàn ibi tí mo ti lo ajé tó pọ̀ jù lẹ́yìn ìbàdàn wà láì lọrin ẹ máa bá fún yàn 100 ní fọ́ọ̀b nílọrin ẹ máa bá fún yàn 100 lóṣogbo ó di mélòó 200 ẹ bá fún yàn 100 lẹ́kọ̀ọ́ ó di mélòó ẹ bá ń fún èèyàn 50 lábẹ́kúta ẹ bá ń fún èèyàn 50 lóòdó ẹ bá ń fún èèyàn 50 lẹ́kìtì tó lérò ẹ bá ń fún èèyàn 150 lẹ́bàdàn 600 kí mọ́ fún èèyàn 600 lóúnjẹ lójúmọ́ owó tí wọ́n èé fún wọn lódìdí oṣù kan ti di transfer rẹ̀ àwọn tí ó tún máa bá mi ṣiṣẹ́ òun kí n tó fáwọn náà gbé ìwọ náà má bínú fi 100,000 yí àwọn èèyàn kan bẹ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fà wàtà ajá àpá náà tí wọ́n há oúnjẹ tó pọ̀ ara wọn lọmọ ìyá wa Zamfara Yari oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ tàn á tán gbé káàkiri ilẹ̀ Yorùbá wọ́n ya àwòrán president Tinubu sí kìí ṣe president Tinubu lọ́ra wọ́n fi ọ̀nà president ọmọ ìyá wa Yari láti ilẹ̀ Haúsá lọ́ra bí ṣe máa fi lọ́dọọdún náà wọ́n ti alọ́yọ̀ ṣe ti lọ́dọ̀ èmi náà ti gbà ń bẹ̀. ọmọ ìyá wa ni olóṣèlú òun olówó ni oníṣòwò ni ó tún ákùrà ní òní àáfàá lòní ní táwùsà ti yàtọ̀ sáwọn àwọn kúrúkúrú olóṣèlú tiwa nù àwọn òní ṣe nǹkan kan náà wáyé wa sí wọn àmọ́ ṣe nǹkan ṣùgbọ́n àwọn àdìsẹ́mi bẹ́lọ̀ ṣẹ́ èmi ọ̀bẹ́lọ̀ kí n jẹ́ àfa àgbàmọ́sí àfá àti ó lọ́yẹ ma máa gbanú sí ń bí ìlèmí bẹ́lọ́n lèmi gan ma fún ìyàwó 1000 ní ìfọ́ òjòjò wà láì èyàn ọ̀dọ̀dọ̀ náà ládọ́ pọ̀ àfá wa Hamad búnú Sulaiman tí ó bá wá dijọ́ ní wọ́n rọ́sù sọ̀rọ̀ wà yẹn wà díríàmù hundred kò lè less than be bí 50,000 yóò wà fún gbogbo wọn lówó ẹ̀tọ́ fẹ́lẹ̀ ìsọdún kálùkẹ́ ìtọ̀wà bọ́ sọ́jà wọ́n rẹ̀ ra wọ́n rẹ̀ já wọ́n rẹ̀ po wọ́n rò ọdún tó jọ ọlọ́jáwà náà lè máa ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tó lárísìkì lọ tí wọ́n ya ọlọ́run fún wọn ní mẹ́rin ká lè máa ṣe bẹ́ẹ̀ náà sórí gbogbo tá wọ́n sàlàyé yìí bí rọmọdún ṣe wá bá wa láyé yìí ọlọ́run fẹ́ dán wò ájù kóòmù àhàsánù àmàlà mo sọ pé kan ẹ̀yìn ní ẹ̀yàwẹ̀ ń gbòmí báwẹ̀ ń ní yọ ọmọ tìláwà mọ́díyà ọwà ṣọ́ọ̀bù abẹ́ra ọta tútù abẹ́ra abẹ́ra seven minus two alive bó ṣe ń ta ọkàdé

ọlọ́njẹ́ àtòrí rẹ̀ ayé àtò ayàtàdé táà ti sọ́ọ̀pù ní ìjírá 1446 òun ni Quran chapter 2 Suratul Baqara ayà 195 ó rí pé a máa update gbogbo audio àwọn tẹ̀síìrì wa ní ọdún tó lọ ìjọba àti tẹ̀síìrì kẹ́yìn òun ni Ramadan 26 Ramadan 26 ìjírá 1446 ìjọba àtọ́pù tẹ̀fìrì láti àmì Áyàwó làwá túnkẹ̀yìn Súrátùlì Bákọ́rà, áyà 195, òun là ń ṣàlàyé lọ. Ó ṣe déédéé 26 Ramadan áyà yẹn náà láti wá gbé sórí áyà yẹn òun nìkan a lè ṣàlàyé ẹ̀ fódìdí ọ̀fẹ́ kan màá fún fún áyà yẹn ṣàlàyé màá wá fẹ́ ká farabalẹ̀ torí wípé ní àti ìyànà náà lọ́dún tó lọ táà bá ti wá kúrò ní 195 àwa bọ́ sí 196 bí mo ṣe ń wo 196 inú mi dẹ̀ ń dùn mo wá ń bẹ lọ́n pé mi ìró ọlọ́run pin mi ìdẹ̀rúra mi pin ọ̀rọ̀ ájì lọ wà mẹ́ wà láyọ̀ kàn mi ti fa kàábà àti 2019 tí mo ti rí kàábà kẹ́yìn ní rúyàtùlà àì ní rírí ojú àtìgbà náà bífọ́ kí n tó lọ ájì mi ìjẹ̀rán kí n lọ sí ájì tó ẹ̀yìn 2019 torí mi ọ̀lọ́ ọ̀rọ̀ yín mi ọ̀lọ́ ṣe sí àrílé mo fẹ́ lọ jọ́sìn bọ́lọ̀ ní àyà àjì àti òmúra lábẹ́ bọ́ sí ọlọ́mọbìnrin ìjìra bọ̀dé bọ̀dé fẹ́wọ̀ yìí bí ń ṣe dáràbà ọlọ́mọbìnrin lọ gbogbo ẹ̀tọ́ bá tó wù náà ọlọ́mọ wa lọ ẹni tí ọba lè sàmì kò wúlò ìwọ tó jẹ́ pé ó wù dádìí ẹ̀ náà ó wù mọ́mí rẹ̀ ìwọ náà bá wọ 2019 tá a lọ kó láṣẹ débẹ̀ wà láì ọlọ́run lóye akẹtàdúà náà nínú Ramadan àti bábá àgbégbà ọlọ́run bá lo àwọn ẹrú ọlọ́run tí wọ́n lébi ọlọ́run wọ́n bá jẹ́ sábà bí dáadáa ọlọ́run 1447 yìí àtúnbí ọ̀nà ọlọ́run kàwàkára àwọn tí ó ṣe ájì fún kàwàkára àwọn tí ó ṣe òmúra ááyà ájì àti wúmọ́lá ní 196 ẹni tó bá máa ti ń jẹ́ ájì ọkọ̀já àmọ́lọ́rọ̀ yín ọmọ pọ́blẹ́mù àwọn ìyá agbéni àwọn ìyá agbági àwọn bàbá lọ́jà wọ́n lẹ́n tó bá lọ ájì nígbàgbéni nígbàgi lógòpa lóríta mẹ́rin ní sọ̀pákó ní bódìjà àtàwọn ọjà wọ́n ní tọ́ọ̀bá ti rọ ní ọ̀lọ́ ájì ìyá kan lọ́sọ bẹ́ẹ̀ fún àgbàta lọ ra àwọn kẹlẹ́ ibi òkọ́jú foundation máa máa lágbé mo ní mọ̀mọ́ ọ̀dẹ̀ pẹ́ ìrìn àti àwọn ìdẹ̀rẹ̀ ti lọ nítorí láti àríkẹ́ lo eyín gold tí ìbá ti alẹ́ yìí gold ọmọ tí wọ́n tẹ̀lẹ̀ wọ́n bá ti rí ọjọ́ ìdáwọ́ alẹ́ kan ìṣẹ̀lẹ̀ awẹ́ alẹ́ kan eyín ò ní wọ́n kọ̀ náà ta ọlọ́run àdúgbẹ́ táwa náà ọ̀rọ̀ yìí o èyí ní ẹ bá wá lọ ájì 1 million nítorí ájì 27 times tí ogun ẹ̀ náà ní ọmọ ọ̀rọ̀ yìí lórí rọ́ lásán

òun làwa máa ń lò a máa ń sọmaráìsì ìtọ́wà nínú àwọn tẹ̀sìrá nìyẹn tẹ̀sìrù alákọ̀ọ́kọ́ òun ni tẹ̀sìrù àfáàwà Ibn Kathir a nífẹ̀ẹ́ awa pọ̀ nínú àwọn àfáà tínú mi ó dò sí kí n rí wọn níjọ́ ọgbẹ́ǹdẹ̀ àlùkìyámà kí n bá wọn bọwọ́ kí n dì mọ́ wọn kí n kí síwájú orí wọn bàbá ìdínlọ́kẹ̀ sí ilé wà náà ọlọ́jọ́ àpàdé lálejẹ́ náà ìsàfádínà kẹ̀sí rọ́nù tí kìtàbì bá fi kútùbì tó ráwọn tíra àwọn tàbí sọ̀tà àwọn ànábì ọlọ́run ẹ̀kọ́ sọ̀tà àkọ́ lédẹ̀ tẹ̀síìrì ẹlẹ́ẹ̀kejì tẹ̀síìrì àfáà wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún jóòrè 1999 náà máa ti kú ojú òlé ó ti di bí 27 years ago tẹ̀sírì afáwa asheikh alàlámà Muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ alẹ́wùsàímìn fàkíhún kẹbírún mufassirun àrígbọ́n tó ráàfà wa tán ọba nínú àwọn tíra tí mo nílé pọ̀ tíra bàbá sọ́lé àdòsè ilé ọwà níbẹ̀ tẹ̀fsìrì wọn oríṣi méjì ni mo ní eléyìí onímùjáládù mẹ́fà tẹ̀fsìrù ibnu Usaimin mo tó wá ní tẹ̀fsìrì wọn kan onímùjáládù méjì ìyẹn náà bẹ́nu ọ́fíìsì wá ń bì tẹ̀fsìrù àyáfìl àhàkámì ìyẹn náà fi sọ àwọn àyà táwọn àdájọ́ wà nínú ẹ̀ tó orí tẹ̀síru bàbá wa Muhammad sọ́lẹ̀ àlòfèmín à ń lo òun náà ara nǹkan tí kẹfìrì yìí tó lágbára sí tí bàbá bá ti sọ ìtumọ̀ kùránì bàbá wà sọ mẹ́fà wá ìdí àáyà mẹ́fà wá ìdí àwọn àǹfààní wo la rí dì mú nínú àyà yìí ìyẹn lẹ́yìn máa ń kọ́ nínú Islamic studies tẹ́ bá kọ́ bọ́yá dìtì mẹ́wàá mi àbẹ́ ẹ̀kọ́ àwọn súra Jésù lessons from the chapter or lessons from the verse or verses tẹ́ bá kọ́ àyà tìlùkù sí Quran chapter verse translation ẹ̀rẹ̀ eh, eh, brief explanation kankan yóò lessons from the verse tó ráyà kan ni bàbá wa sọ́lẹ̀ àlùfẹ́ mean bá ń ka tẹ̀síìrì wọn èèyàn ma fura pé ah ọlọ́run gbàdúrà bàbá ọlọ́run gbàdúrà tiwa bí ìgbà fún ìgbà wọ́n bá ń sọ àǹfààní rí inú wà dàbí tí wọ́n lẹ̀ mọ́ bẹ̀ wà láì mo nífẹ̀ẹ́ bàbá yìí púpọ̀ ọlọ́run jẹ́ báwọn náà pàdé lálùjá náà ara àwọn àfáà tí mo nífẹ̀ẹ́ ni tí náà mi ó dò kí n sì máwọn náà kí n kí sí wọn kí n ọ́ọ̀gì wọn àwọn àfáà wa kan lapa lára wa ni ọlọ́run jáwa náà lapa láyé o ọlọ́run ni wà á ń fi kú fi sẹ́bí lílà àṣẹ ẹ̀yìn èèyàn ibùsàlúlẹ̀ àmúwálà sílíjì àádìí fi sẹ́bí lílà bàbá sọ́lẹ̀ àlùfẹ́ mail tẹ̀síìdì wọn ni mọ́kọ́lò lọ́dọ̀ yìí wọ́n lọ́lọ́ ní àní ẹ̀ná iṣẹ́ ọlọ́run ṣe fún ní ẹ̀ná sójú ọ̀nà mi wọ́n ní tọ́lọ̀ ń sọ bí ilé pé àwọn owó ìsìdì jihad ẹkù jihad sórí Yorùbá a máa ń tara wá jẹ ìdí òtò ẹkù jihad jihad nítumọ̀ Aisha continue continue jihad bó o ṣe ń wálé ẹ̀kọ́ náà bá ń kọ́ máa ń torí ìfọ̀ náà jihad jihad pàálí nìyẹn ọlọ́gbọ́n wà sí jihad ṣùgbọ́n jihad alkitab jihad kò ní ṣe pẹ̀lú gbẹ́ngbà ó lè la fire for fire battle for battle ṣùgbọ́n gbogbo ọ̀nà ti jí àádìpẹ́ sí ọlọ́run ní ẹ̀náwó oyé sójú ọ̀nà èmì ọlọ́run sórí tọ́lọ́run ṣe wá ní anáwó wa máa gbọ́ mi o bàbá sọ́lé àlùfẹ́ ìmìn wọ́n tún wá fún lálàyé tó wà ashman àlàyé tó tún wà detailed and comprehensive bàbá ní wàyà àtàmìlù ayẹ̀kú náà lè mọ̀rọ́dù máa wúwà àámù mínà lè jihad lè yẹ ṣmúlù kúlàmá yòkọ́rìbù ilà lọ́yà azàwàjálà bàbá ní mọ́tò sí wà gbọ́ o àti àmìlá ọlọ́run ni a náwó wọ́n ní gbogbo nǹkan tí ó sọ wa máa ọlọ́run wọ́n lọ́kọjá jihadi nìkan ọkọjá kíni o jihadi nìkan gbogbo tí ó jẹ́ ká súnmọ́ lọ tọ́lọ̀ ó fi nífẹ̀ẹ́ wa wọ́n fẹ́ ká náwó bẹ̀ bí àpẹẹrẹ èèyàn kọ́ mọ́sálásí èèyàn kọ́ kí mo bè mọ́sálásí mọ̀mbánà lè láàyè mọ̀sígídà torí wọn náà má fojú rọra rẹ̀ pé ń jọ́ kí wọn náà bá dàgbà bílọ́ní àbẹ́nu yín trílọ́ní àbẹ́nu yín má náwó tí ẹ má máa kó òtẹ́ẹ̀lì òfò tó ti máa ṣe ṣìnà má máa kọ́ òtẹ́ẹ̀lì tí wọ́n ti máa ṣe ṣìnà kí àwọn olówó kan lónìí ní olówó mùsùlùmí tán bá kọ́lé iṣẹ́ mẹ́wàá mẹ́jọ ń a sì mọ̀ túmọ̀ òtẹ́ẹ̀lì Nàìjíríà òtẹ́ẹ̀lì nàìjíríà tọ́ọ̀bà fáàyè kan máa ṣe sínà ń bẹ̀ òòlè rérò òtẹ́ẹ̀lì ní Saudi kìí ṣe lè sínà ilé ìgbé ni bí ìgbà tó rẹ́ǹtì ilé òtẹ́ẹ̀lì ní Saudi ẹ̀yin wá ṣe ájì rẹ́ǹtì ẹ̀ ẹ̀yin lọ fún conference rẹ́ǹtì ẹ̀ ẹ̀yin lọ ṣe umura òtẹ́ẹ̀lì tí wọn wọn èso ti ń bẹ̀ òtẹ́ẹ̀lì tí wọn ò báyàwó yàwó sùn bẹ́ẹ̀ àwọn ọ̀fàyè orí ibú bá ń lẹ̀ àṣẹ tí wọn náà bá wá nírú Islamic hotel tó ní kọ̀fàyè pàǹsẹ̀ sinambio àwọn èèyàn níwájú hotel yẹn nígbà tí wọ́n wá mọ́ ìwọ náà wà fẹ́ change formula irú ẹ̀ ló kó bá wọn ọmọ ìyá wa kan náà wọ́n dálé ìwé lẹ̀ wọ́n láwọn ò ní parí iṣẹ́ àwọn ọ̀fẹ́ máa jíwèé wò lọ wà ẹ́ẹ̀kì mẹ́kò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ba ti wá di ss3 ká ní wọ́n bá lọ́mọ táàtì tọ́wọ́ ẹsẹ̀ tírì yóò bá kọ́ ọmọ márùn twenty five nǹkọ́ wọ́n ti lọ parí iṣẹ́ ìlọ́nà kọjá pé ìwọ ọmọ tó wà mú fìlèwọ̀n àwọn òbí ti ẹ̀ dà ọlọ́run fàánú àwọn àbí àwọn òbí tán lọ́mọ nínú fìlèwọ̀n bí àwọn gbádùn wà ọmọ tó wà lẹ́sẹ̀ tírì nǹkan wọ́n jẹ́ fifty mo lè sọ pé ẹyọ kan péré nù wọn ní òṣè kí ní o ní òrìṣò gbogbo àwọn yòókù náà rí so torí páwọn òbí ti ní gbádùn ní o ibi tí wọn ti níbọ̀ parí iṣẹ́ wọn ìní ìmọ̀ ọ̀nà àwọn arọ́mọ ìyá ìtòhun náà wá lórí mọ́nì nígbà ọ̀dá àrẹ kọ̀bà lọ́mọ lẹ́sẹ̀ sírìmà òun náà bá bẹ̀rẹ̀ parí iṣẹ́ òun náà jẹ́ àwọn olè wọ́n bá jọ ń parí iṣẹ́ sọ́bàtọ́lọ́ ọ̀mọ́ wà láìkọ̀lá tọ́lọ́wọ́ asásìkò tá a rọ̀ kéèyàn dálé ẹ̀kọ́ lẹ̀ yàtọ̀ sí kò gbowó oṣù fees ọwọ́ pé òun tó orí àwọn ọmọ ṣe gan ojú ọ̀nà ọlọ́run a nínú òbí ẹ̀yàn ọmọdé ẹjọ́ kò ìtọ́kàdé wa ààrẹ ètò fún alẹ́ ní àwọn ilé kí wọ́n pọ̀ táwọn òbí ẹ̀ gbowó ẹ̀ka fún wọn kùránì lọ́kàn fáwọn ọmọ ilé ẹ̀sẹ̀ dáadáa fáwọn àfáà kí ló wọ́n máa dùn ẹ̀rá àwọn àfáà lè kéwú lọ ájì ẹ̀rá mọ́tò fún wọn ẹ̀kọ́lé fún wọn bí ọ̀rẹ́ wa kan bá àjọ lọ má dùn láàárọ̀ ọ̀rẹ́ mi gangan abdọ́sọ̀rọ̀ náà rọ̀mọ̀dọ́ náà yìí bọ́lọ̀ ó ti jogún lékun lọ ó ti súná ọmọ bá èmi gan wà ní súná ọmọ rẹ̀ àfáà kò fura ọ̀rẹ́ wa ń sọ̀kan ní òun náà ilé tó jẹ́ pé ó débẹ̀ ẹsẹ́ bá ń pẹ̀lú àwọn àfá àwọn àfá àtàbá gbóòrù tọ́lọ́ àwọn ọmọ gbórí èèyàn àwọn ọmọ paláǹgbàkì bàbá tó lé àlùfẹ́ mi wọ́n ní gbogbo ohun tí ó bàjẹ́ pa àfi ń súnmọ́ lọ àwọn ọmọ obìnrin wọ́n ní bí ìdáàbò ẹ̀rọ ìdáàbò kan ẹ̀rọ ìdáàbò ẹ máa bá àwọn ọmọ obìnrin ara tẹ́ẹ̀sì súnmọ́ àwọn èèyàn wọn ò wà púpọ̀ ọmọ tí mọ̀tà kéèsì wọn àwẹ̀ majority radio stations tó bá ti da aago márùn-ún kódà àwọn stations kan bẹ wà láì láti four thirty àwọn kírísítẹ́nì ti sanwó ọdún kan lẹ̀ mo mọ pásọ̀ kan mi ní dákọ̀ ẹ̀ mo dẹ̀ túùnù station méjì òun ló ń sọ̀rọ̀ ní méjèèjì at the same time five to wà lẹ́tọ̀ bá bẹ̀rẹ̀ lọ yí gbogbo sí ẹ̀tọ̀ rẹ̀ dára máa yí kí ó ṣe the same pastor the same voice òun nìkan ló ń sọ̀rọ̀ ní station méjì lẹ́ẹ̀kan náà kò dùn mí o ìdí òjò dùn mí ni pé èèyàn lọ sponsor business ẹ̀yìn tọ́ba bí ọ pé business wo ló pé jù Nàìjíríà àárín number one to three òun ni kéèyàn dá chọ́ọ̀chì ilẹ̀ wa àárín nọmba 1 to 3 kéèyàn ní church tó tóbi kó tó wá láwọn àgùntàn Ísírẹ́lì tí wọ́n gbọ́n tí wọ́n gbọ́ wọn bá jẹ́ professor tí wọ́n gbọ́ tí wọ́n máa san ìdá mẹ́wàá fún pásọ amúnisìn chọ́ọ̀tì pé ilé epo lọ jẹ́ fún ọlápẹ̀rẹ ní Nàìjíríà tí mo ti ń sọ̀rọ̀ ní máa gbọ́ ìrù pásọ Adébóyè ó ní private jet lọ bí pásọ pé kí ni bísínẹ́sì wọn orífẹ́jáfọ́ former camp president ó ní private jet oyèdèkò ó ní private jet ọyá sọ àwọn tó nílé epo mélòó ló ní private jet ọkàn mi ọ̀sọ́ pé ìyá bóbáàzì ní private jet ta ló ya bóbáàzì nínú ẹni tí epo rẹ̀ pọ̀ ní ya ní ìròpò ní private jet àṣegẹ́yìn ò ní chọ́ọ̀chì bísínẹ́sì ni wọ́n kẹ̀ ń gbé wá pé ẹ̀sìn ni àwárí sí tìjára ìgbà táwọn tí wọ́n náwó bá bísínẹ́sì ni lóòótọ́ wọ́n tún fi ń pèpè lọ sínú ànà ló kọ Jésù àtẹ̀wọ́ kí ló fi àwa mùsùlùmí wọnú àwẹ̀ ní ìsìn gbogbo rédíò tẹ̀sán àdùpà táwọn ìbátọ̀ parí òtòdó tó ti bọ̀ ṣùkú tiwa ìná àti sọ́rí

tó bá dẹ̀yìn àwẹ̀ yọ wọ̀n sí ṣùgbọ́n ní òṣè ìbẹ́ ẹ̀ka lọ́sẹ̀ ní ẹ̀mẹ́rin lóṣù àwọn tí ń rú jọjúmọ́ ni wọ́n lọ rí rédíò tí wọ́n polówó ọkọ̀ chéèkì agbárẹ̀jẹ́ chéèkì ìwọ̀n rédíò rẹ̀ tó láwọn wá gọ̀ àwọn èèyàn ní àwọn èèyàn èèyàn sọ fún rédíò gbogbo òṣòro ayé yín ọmọ àti pẹ̀tẹ́lẹ̀ ẹ̀yìn náà wá gbọ́ lórí rédíò lórúkọ chéèjù agbára ẹ̀jẹ̀ chéèjù nígbà wá sọ àdúrà tó ní pé ẹ̀yìn àwa tó ní ìsọkú ní àdúgbò báyìí ẹ máa gbé sòrò oníbọ̀ ìṣòro wo ló tó kù ó ti ní agbọ́wọ́ lé rédíò pé gbogbo òṣòro wà sí kíni ó ti di pẹ̀tẹ́lẹ̀ èwo tó ní ká tún gbé wá sí ìsọkú tẹ́ ń pè ní sọjú àwọn èèyàn gọ̀ọ̀gán ní ọlọ́pọ̀dé mi ọwà nù wọn ni wà á ń fi kú fi lílà ẹ máa náwó sójú ọ̀nà ọlọ́run gbogbo nǹkan tí ẹ fi máa súnmọ́ ọlọ́run tí ó sọ ní lọ tí ó ara rẹ̀ ní ìwé mẹ́fà ara ẹni kẹ́ẹ̀ra ìwé àwọn ìwé ìwé tọ́sọ nípa tàwí ìwé tọ́sọ nípa fíkì ìwé tọ́sọ nípa ìtàn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìtàn àwọn tàbí táwọn mọ́bìdó lórí ire ẹra àwọn ìwé ẹ̀yà fáwọn ara tí àrọ̀mẹ́ì àrọ̀mẹ́ì tí wọ́n wó láyé bàbá Ọbásanjọ́ ara tí wọ́n ń ṣe tó bí àwọn crusaders àwọn alágbèlé àwọn alátẹ̀wọ́ ara tó bí wọn nínú tí n bá mọ gbogbo ayé mọ mọ àdúgbò wa mùsùlùmí ni mo ti sọ̀rọ̀ mọ́sálásí mùsùlùmí ara skul àrùn mẹ́rin ó ṣe tán ìlú àwẹ̀ rọmọdún wà ní rọmọdún twenty nine or thirty wàláì oúnjẹ tó sọ̀tọ̀ ọmọ sọ̀tọ̀ english ni ó sọ̀tọ̀ smell oúnjẹ tó sọ̀tọ̀ gidi lamẹ́jẹ lárọ̀ mi ààfùnù kóòtù á jẹran tó débẹ̀ tó bá tó dìgbà léyá àrùn mẹ́yìn ọ̀pá màálù rẹpẹtẹ fún a 2002 wà nílé Ìlọrin mọ́ gbá màálù àrùn mẹ́yìn lọ yunifásitì Ìlọrin ọ́fẹ́ tó ṣùkà tí mo fi jẹ́ màálù kan méjìlá kìí ṣe tán fún mi ní mọ́tàlá abdulaziz bí ọba bọ̀mọ́kẹ́ bàbá adájí ẹ̀ alájá abdulaziz àwọn ti túlù lọ́ba ti bọ̀mọ́kẹ́ wọn wọ́n wà nínú àwọn tán máa ń ṣe wá àtìfún ní musu kara school tọ́rọ àfà àwọn ní mọ́tàlá ìtọ́wà jẹ́ sí owó dábìlábì ẹ̀ wọ́n máa kéwú fọ́ lórí wọ́n gbọ́ lárúbáwá dìde àfà tó máa kéwú fẹ́ kéwú sáwùdí ni wọ́n wọ́n wà náà tó máa ń ṣe wá àtìfún ìwé wa ìbìnú bá bá ṣe máa ń kírun wọ́n á fún wa Yorùbá English ìwé Muslim Christian dialogue fọ́ ọba ka Muslim Christian dialogue yìí wà lẹ́ẹ̀tọ́lọ́ ń bá sàmì ẹ̀fọ́ ọba jẹ́ Christian ọmọ kírun ìwé yẹn pọ̀ bá yẹn tí wọ́n máa fún wa lọ́fẹ̀ẹ́ níjọ́ tárọ̀ mẹ́ ti lọ ààrẹ ní tó ń ṣe bẹ́ẹ̀ ẹn tó tó ń ṣe bẹ́ẹ̀ àwọn náà ti kú baálẹ̀ bódìjà alájẹ́ òṣìdádé sọ́kàn àwọn náà kú last àwọn náà ní bẹ́ẹ̀ àwọn náà ti kú àwọn náà máa wè èmi tí wọ́n sọ̀rọ̀ ilé ìwò lèmi náà fẹ́ ṣe ara tí a náwó sí òun nìyẹn ẹ máa wè fáwọn èèyàn ara tí a náwó sí ẹ fáwọn èèyàn ló ń jẹ ọlọ́wọ́ á ní wà látúrúkú bí àìdí kún ìlà sáhálù ọlọ́run ní ẹ fọwọ́ ara yín ẹ fífà ìparun so láàrin tá a dé yìí a ṣàlàyé ẹ̀ lọ́la bí ìdí ràmà ọlọ́run jáde ọ̀làmọ́jà àti ìdò afọ yìí láwọn gbogbo nǹkan tá a bá ń jẹ àbá àbá ń fi símú tó ń kó bá lè ra wa tẹ́lẹ̀ká ní pé lọ kóòtì àyà ìfún wọn Quran chapter 2 verse 195 ni wà látúlùkú di àìdíkún ìlà tàhàlùkà bàbá tó lè lùtẹ̀ ní wọ́n ní tàhàlùkà yẹn mínàlì hìlà láti di kéèyàn parẹ́ siga àwọn àjọ sórí tó jẹ́ pé Nàìjíríà ọ̀rọ̀ Nàìjíríà gbàgbé wẹ́dà ni àjọ tí wọ́n ní kán máa mójútó ètò àlàáfíà ètò ìlera Federal Ministry of Health ìgbà táwa wà ń kéke wọ́n ní Federal Ministry of Health warns that tobacco smoking is dangerous to your health mọ́ àkórílẹ̀ gbogbo rédíò program television program sábà ti polówó àwọn sìgá òfò wọ́n wà ti sọ pé mẹ́dra mẹ́rin ẹ̀ẹ́sẹ̀ ọ̀pọ̀ ẹ̀ẹ́pù wọ́n sàtò láàkọ́ smọ́kẹ́ ìsẹ́jẹ́ ọ́sọ́yọ̀ ẹ̀ pé àjọ tó mójú tó ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní jórí ilé oko torí owó táwọn rí ń bẹ̀ abido yazizat continue máa tó Johnson wọ́n ní pé owó tà ń rí ń bẹ̀ ló jẹ́ àbúfẹ́ oṣù gbàjẹ́ ìsọpọ̀ sórí ẹ pé tobacco smoking is dangerous for your health tó orí kò máa mú sìgbà ó léwu fún ìlera rẹ ó tètè kú nígbò dáàrin kan wọ́n ní fáwọn èèyàn tó gbọ́nà wọ́n tó ń fa sìgbà federal ministry smokers are liable to die young smokers are liable to die young àborí ẹ̀yin ọmọ nàìjíríà wa ti gbálẹ̀ ni àjọ tó ń rí sí ètò ìlera àlàáfíà òun ọ̀rọ̀ wọ́n ní wọ́tọ́ ọba mu sìgá óòkù kéèké o ọyá sàmì òòlù sàmì tí lọ wá mu sìgá sí federal ministry àwọn expert àwọn náà wà bẹ́ẹ̀ former pcui professor ó ti jẹ́ ara àwọn tí ń darí wọn rí wọ́n analyze bí sìgá tẹ́lẹ̀ fa kidney problem bó tẹ́lẹ̀ fa cancer bó tẹ́lẹ̀ fa diabetes àtàwọn àdánwò sọ wá níwò èrè tí wọ́n sọ̀rọ̀ èmi rí pátíkà ẹ̀bọ̀ kan tí ń bá rántí ó máa ń dùn wà lọ́yẹ̀ ẹnìkan tó gbénú ilé bàbá mi rí níyànà àdìgbò tó ti bí nílé ọ̀rẹ́ méjì ọ̀rọ̀ bàbá yẹn máa ń mi. mí bàbá yẹn kú sófo ọlọ́run jẹ́ àkú bàbá yẹn láyé o ìyẹn gan wá kọ́ ní ìṣù ọlọ́run tí ó lọ́mọ àtẹ́ tí ó ní bàbá yìí níbi tí ó lè ó sì kẹrosíìnì ọmọ pé kẹrosíìnì lòun àwọn tí bá sìgá wọn èmi máa ń gbóòrùn mo lè dákẹ́ kí mọ́ sọ̀rọ̀ fọ́mọ̀ kó só tọ́ ọ bá ń dé dòdò tí n bá kọjá màmá tó wọ́n ń dé dòdò níbi tí n bá wà mọ́sálásí lé ọ̀rẹ́ méjì tán bá ń dé ata ní kìsìnì tó súnmọ́ mọ́sálásí mọ́ màtà dé ta lọ́wọ́ torí mọ̀ mi ṣe kí ni ó gbòòrùn imú mi ṣe kí ni tí wọ́n bá ń ṣe búrẹ́dì lálàáfíà ń bì mo gbòòrùn pé wọ́n ń ṣe búrẹ́dì ṣùgbọ́n sìgá wọn èébú ń gbòòrùn bàbá tí mò ń sọ yìí bàbá sì mú kẹrosíìnì ni bàbá bá ń so méjì bàbá tí láadé olómi yẹn lòun mọ̀ àwọn kẹrosíìnì lẹ́mú à owó ọmọ sọ́fẹ́ irú àwọn gálọ́nù wáìtì kan àwọn gálọ́nù wáìtì fi rọ òróró sọ́fẹ́ tó bàbá rò kómi náà rọ́nù gálọ̀ bàbá bá bu kerosene bàbá yẹn ọ̀nà tó gbà kù sí ọlọ́run rí mi ìdí sí bàbá sí pin ìdí pa o torí pé n tó ti kú lámà àwa náà mọ tí ó pa wá o ṣùgbọ́n ọlọ́run bí a kú dáadáa bàbá yẹn ọ̀nà tó gbà ọba yẹn ló jẹ ìgbà kó bá bàbá ìwọ tó fi ń mọ̀ mọ̀ kú bàbá ẹ ti sìgá lẹ̀ nítorí wọn bá mọ òun ò lè má mọ ó ti wà addicted ẹ ń bá níbo lọ́lọ́ ti ní àmọ́ mùsìgá lọ kó ti àyà ìfún ọlọ́run ni wà látúlùkú bí àìdí kún ìlápáhálùkátì gbogbo nǹkan tí ó pàyín rẹ àbámọ̀ asú àbáfarúkù gbogbo ń tẹ́ẹ̀mù tẹ́ẹ̀mí lálàáfíà tẹ́ẹ̀tẹ̀tẹ̀ kún kéèké tẹ́ẹ̀mọ̀ ṣe bí ìwèrè torí yín ọ̀dàrú tẹ́ẹ̀tì lọ fi wàlá túnkù bí àìbí kó ìlà tààmìta. Ó tó débi ká máa fẹ́yún ìwọ ọmọ tó ní boyfriend girlfriend ọ́ta fún ọ̀dànù. Nígbàdàn sí tí nítòsí ẹlẹ́ta high school tí mo ti jáde ní 1998. Lẹ́yìn ìgbà báwa ó rẹ̀ ìgbà náà sí tí àtẹ́lẹ́ta awọnú ara wa àjọ máa ń fi àjọ máa ń gbábọ́ àjọ máa ń jà nígbà táwa ń sùkú. Ṣùgbáwò sí àwa ti gbọ́n láti secondary school nínú àwọn ọmọ Ìbàdàn tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lódò ẹja tọ́bà nínú jẹ́ ọmọ ẹ̀sẹ̀ sù ó dẹ̀ lọ ní boyfriend ó ṣe sìnà ó dẹ̀ lóyún ó dẹ̀ fẹ̀yún ó dẹ̀ kú pé ó kú sófò ó lẹ́rù mọ́mí òun ní ba òun pé tọ́bà kọ́kọ́ òun lóyún wọ́n bá yé òun jẹ́ ó dẹ̀ kú sófò wà látúnkú bí ẹ́dí kún ìlàtà lúkà ọlọ́ni tó lè fa kẹ́ parẹ́ ẹ fọwọ́ ara yín fàparun fúnra yín wà á sí inú Inna ọlọ́ni ẹ ṣe dáadáa òkè ní jàlè ìfàn àṣọlọ́lá ọlọ́ni ẹ ṣe dáadáa kọ̀rọ̀ àti gbangba ẹ ma ṣe dáadáa torí pé Inna Allah yuhibbul muhsinin ọlọ́ni fẹ́ àwọn tí máa ń ṣe dáadáa bàbá wa ashef al'allama Muhammad bin sọ́lẹ̀ alùfèémí wọ́n yọ àwọn àǹfààní tó wà ń bẹ̀ ó lọ bí mẹ́wàá a kà àwọn àǹfààní a wà bọ́ sí ibi àyà ájì àti àyà umura ọlọ́njá sórí rẹ̀ ayé àtọ́ subhanaka Allahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين